jogún mi o Yọ̀mádé ọmọ ni ó jogún mi o Yọ̀mádé. Yọ̀mádé wàá dàbà yìí ìyá wa. àríṣe wọn kọ́ nù èmi ìyá wa kúrò ní. òjò kan ní rọ̀ ni. òjò ni o ìyá wa Yọ̀mádé ń kọ́. Yọ̀mádé ó mà ti kiri lọ. èmi ah, ah. ló dé mi kí lòun wá ń tà láàrin ọkọ mi ló dé òun ọkọ mi ń bọ̀. bóò ni ọmọ ọlá bóò ni sájé ah, wá. adúpẹ́ adébúgbàjọ adúpẹ́ fẹ́lẹ́dùn. àmọ́ àti ọmọdé mo ní tọ́ba ti ń kiri lọ kẹ́ ẹ jí mi. àríṣe ọmọ ọlá dákun mọ́ bínú àti pé ńgbà tí mò ń lọ òun sùn lọ́wọ́ ni obìnrin lèmi ọkùnrin nìwọ wo tó bá dọ̀la ìyá wa ajébùgbàjà eléyìí ẹ jẹ́ wọn lé ń bá yín wà ń tẹ́ ẹ̀jẹ̀. àti wọn kọ mi torí ebi tẹ̀ ọmọ ni ó mi o yomade ọmọ ni ó mi o yomade yomade. Yomade my Yomade o, Yomade o, ọmọ ni ó jogún my o, Yomade. Ọmọ ni ó jogún mi o, Yomade. láàárọ̀ apọ́nmẹ́kun rẹ̀ o kódà ìwọ lówó oṣù mi. ìfẹ́ ṣe gbogbo là kọjá òfin ìfẹ́ bí èjì òwúrọ̀ ni ìfẹ́ bí èjì ìyálẹ̀ sóhun mọ́ fẹ́ pọ̀ torí ìfẹ́ là kọ́kọ́ dá. mo ní bọ́jọ́ bọ́rọ̀ ṣe ni màá dúró. lóòótọ́. máa dúró àdìsá. ìwádìí hmm. ṣe ṣe ìtọ́bù olówó lọ ní ìsìn. awù. Hmm. èmi náà ń ṣe níléèrí fún ọ wípé n ní fi obìnrin mi lẹ́yìn rẹ̀ hmm. títí ayé lájọ. mo fi àdìsá. ṣeun èyí mẹ́nugún apá bẹ́kù rẹ̀ o ìfẹ̀yọ̀mádé ọmọ ẹ̀dẹ̀ máa pààrọ̀ ọmọ ẹ̀dẹ̀ máa pààrọ̀ ọmọ ẹ̀dẹ̀ máa pààrọ̀ ọmọ ẹ̀dẹ̀. Yọ̀mádé Yọ̀mádé. ológun mi ò ah, ọmọ mi. hello ọkọ mi. màámi. bóò ni ṣàlàáfíà ló wà. ìwà ṣe àlàáfíà lèmi náà wà o. ọmọ ọlá wàhálà lùbáríkà ọkàn á balẹ̀. màámi owó tí mo fi ránṣẹ́ sí iṣu ti wọlé. Eh, o ṣe ọkọ mi mo rí owó tó fi ránṣẹ́ o ṣe. o òkè àmì máa àmì àmì ṣe é lóògùn mi. mo ń lo mo ń lo oògùn mi ó ṣe. ó máa lo oògùn yìí o kéde máa jẹun dáadáa mo ti gbọ́ èmi náà ń ṣe jẹ́jẹ́ yes ma má tún máa pè yín ẹ jẹun dáadáa o kẹ̀dẹ̀ lògùn yín yes ma ó dáa. You're my day, you're my day, oh, you're my day, oh, you're my day, oh, ọmọ ni ó mi, oh, you're my day. Adisa, kí ni? ọmọ ni ó jogún mi ò yọ máa dé. wọ́n ti yíbo lọ kí ló ń kọ́ ilé ọ̀nkọ́ jùlọ ilé fún. ewo la mọ̀ràn bí ni ọ̀yọ́ náà agbé kété omi lórí oníbo là ń lọ ṣé wọ́n fi kété omi kábì ni torí yọ̀mádé náà mo ṣe ń lọ lé. torí ọ̀dọ̀ yọ̀mádé yìí obìnrin lásán lásán obìnrin àtẹ̀yìntọ̀ tó jẹ́ pé bó bá padà dáa fún lọ́la tán tí wò ó ṣiṣẹ́ lóko ọkùnrin ni ọ̀ ṣiṣẹ́ yóò padà fi ọ́ lé obìnrin obìnrin ò da ọkàn wọn lè. èmi mo jẹ̀bi tí mo ń bẹ rojọ́ òfò agbájá káàdì kọ́ àgbà kùkùté. bá mi lé. adisa sáàdùn ọdẹ mi. àbá farayé lọ ò ti wálé wá láti fún un. má bínú ó ní bó ṣe jẹ́ ẹ̀. tọ́ báwo wá ni ìyá ń kọ́. ìyá wa ń bẹ o àti ìyàmọ̀dé náà sì ń bẹ. Ah. báwo lójú wọn. bàtà ti ṣe láti gbìyànjú agbára wa àti fi lédè dùn àlọ́wọ́ yóò dá. ọlọ́run mi fi yín lẹ̀ wá sí i. Yomade, Yomade o, Yomade o, Yomade o, ọmọ ni ó mi o, Yomade, ọmọ ni ó mi o, Yomade. You're my day. You're my day. Oh, you're my day. Oh, you're my day. Oh, I'm on your jogún mi. Oh, you're my day. Obi Ah, mami, lélẹ́yìí. Hello, mami hello ọkọ mi bó o ní ṣàlàáfíà ló wà. àlàáfíà ni mà. mo ní kí n rán ẹ létí fún àjọ̀dún ìlú wa tó ń bọ̀ lọ́nà. bẹ́ẹ̀ ni mà. màámi mi ò gbàgbé ṣùgbọ́n màámi ṣé dandan ni kí n wà ń bẹ̀ yẹn. dandan ni kó wá o. dandan ni màmí mi rò pé mo lè wá o mo ti gbọ́ màmí mo ti gbọ́ mo mọ̀ pé gbogbo àwọn ọmọ ìlú ló gbọ́dọ̀ pèsè síbẹ̀ má gbìyànjú àti wá àmì. ó dàbọ̀. ó dàbọ̀. Hm? tí mo dẹ̀ níbi tí mo fẹ́ lọ́wọ́ street. What's up? I dey I Ọmọ na màá mi o. Ah, wetin happen? Ó ní ọdún tá máa ń ṣe every year. Àti pípa ọmọ ìlú ló dẹ̀ gbọdọ̀ wà níbẹ̀. Torí ni màá mi ṣe pé pé kí n wá. Wow, oh, okay. Kò tó wá ṣe mí gangan ni wípé pàrọ̀ chief yẹn next week yìí náà ni báwo la ṣe máa ṣe. Ìyẹn ò mean, are you bothered about it? Why not? Why would you be bothered? Don't worry, I'll fix up. I'll fix up all those girls now. She huh. tell you she want. Huh. Oh, sure, Oleandro. She. Uh-uh, uh-uh. Don't you trust me? What? if you say so. When I fix them up, then you need to that. Uh, sure. Are you sure? Mi ò fẹ́ kó dàbí ti last. Maji, bro. No problem. Oh, beg sheets make I. You're my dear, you're my dear, you're my dear, you're my dear, ọmọ ni ó jogún mi o, you're my dear, ọmọ ni ó jogún mi o, you're my de. you're my dear, you're my dear, you're my dear, ọmọ ni ó jogún mi o, you're my Bó ti mí sí màmí. Ṣé àwọn olè lọ? Yomade, Yomade o, Yomade o, Yomade o, ọmọ ni ó jogún mi o, Yomade. Ọmọ ni ó jogún mi o, Yomade. You're my day. You're my day. Oh, you're my day. Oh, you're my day. Oh, ọmọ ni ó jogún mi. Oh, you're my day. Màámi, ìwọ tún ni gbogbo ilé ìtẹ́kọ́ síbi. Ah, àbí ọ, ọmọ mi. Hmm, ìtùnú ọkàn mi. Màámi. Má tún pẹ́ kó yọjú sí mi o. Màámi. Má pẹ́ o. Ṣọ̀wọ́n pé mi nìkan mo wà lágbà. Mi ò lè pẹ́ kí n tó tún wá yọjú sí mi. Ẹ̀yin náà ṣáà mọ̀ kò sígbà tẹ pè mí tí mi ò kì í jẹ yín àti wípé ẹ wò lílọ sókè sódò iṣẹ́ wa yìí náà ni kò fààyè gbà mí taratara ṣùgbọ́n màá gbìyànjú ẹ má wọrí. àǹtí yọmọdé bóò ní ìyá ẹ̀ ń kọ́ nǹkan tó ní gbé fún mi. bá mi kí ìyá ẹ o ó ṣe ọkọ mi. màámi yọmọdé kọ́ lélẹ́yìí ìrọ̀mọ́dé ni ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́. ló ti ga tó ti di sísí báyìí. ìgbà mélòó. Hmm. mọ́mí ẹ̀ ń kọ́. kí ló wá ṣe é sìn. ilé àbá iná àláwà ìfún báyà mi kì í lè. inú àbá hmm. màámi ẹ fún mi láyè kí n sáré gbà sọ. ọlọ́run tó sọ pé máa rí mi kí n tó lọ. má pẹ́ o. jẹ́ ká ríra sọ màámi mo ń bọ̀. má pẹ́ o. You're my day. You're my day. You're my day. Ọlọ́run ló sọ pé mo rí i ló jẹ́ kí n ṣì dúró báyìí o. Sọ fún mi kí ló wá ń ṣe lábúlé? Ń Ò ń bá ìyá kiri òkè. À yóò Jára ẹ wo wo ṣe fáìn tó wo ṣe ó wá ń kiri ògì nínú abúlé wo gbogbo structure ẹ ó wá fi ń kiri ògì wo ọlọ́run tó sọ wípé àsìkò ẹ ti tó láti ṣoríire òun ló sì jẹ́ kí n dúró sábúlé yìí o torí tiẹ̀ máa dúró di ọ̀la kí tó máa lọ sí èkó ṣoget má lè mú ẹ dání ìwọ náà wá lọ méèkì owó. àǹtí tù ìyá wa wá ń kọ́. ó dẹ̀ ṣe yan bí ọkà ó ń ṣe bí ọmọdé wò ó ṣe bí aríṣe àbúrò ẹ̀ ó lè tọ́jú màmá ó máa tọ́jú wọn ṣé kò wọ́n kò mówó délé kó tọ́jú màmá ohun ẹ òkè wò mí látòkèdè lẹ wò mí látòkèdè lẹ wo ọkọ̀ tó wà ń ta yẹn ìkan lára àwọn ọkọ̀ mi nìyẹn wo tó bá dé èkó èmi ń fún ẹ ní mo fi ń dẹ lójú báyìí tó bá lè gbìyànjú àti tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ láàárín oṣù oṣù kan sóṣù méjì ìgbésí ayé ẹ àti tàwọn màmá àti tàríṣà àbúrò ẹ ó máa yí padà. ó dáa àǹtí tùnú ẹ jẹ́ ń délé kí n mọ̀ ọ́ ẹ jẹ́ ń sọ fún ìyá wa náà ó tún fẹ́ sọ fún ìyá wa tó bá sọ fún ọ tó bá ní kó má lọ ń kọ opportunity ẹ̀ẹ̀kan péré ló máa ń wá o tó bá dé ti wá tó ti mú bẹ́ẹ̀ yẹn ó ti tán nìyẹn. ok ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ yọ̀mádé mo fún ẹ ní alẹ́ ìmọ́júmọ́ kó o fi rò dáadáa ó gẹ̀ tí ọmọdé ah, ó ń ṣe ọmọdé nà àwọn àgbà náà ti ah, wo gbogbo pákéjì yìí ah, eléyìí ò wà pọ̀ jù lábúlé yìí tó bá ti dé ọ̀la màá máa dúró díẹ̀ kó wá bá mi má lè má gbé ẹ lọ. Your mother, your mother, oh, your mother, oh, oh, ọmọ ni ó jogún mi, oh, your Ọmọ ni ó jogún mi, oh, your Tí n bá lọ sí Èkó ìsìn, tí mò ń lówó tí mò ń fi ránṣẹ́ sáríṣe á fi máa tọ́jú ìyá wa ògì tí mò ń kiri áríṣe lè kiri ṣé ní tẹ̀lé àti ìtùnú rẹ̀ kò báyìí. You're my day. dákun ṣàánú mi mo lọ. ìyàwó tó etí náà ni mo ṣe lọ ẹjẹ mo lọ. ṣé mo pété bá lọ sí yókè àti ìyàwó ẹ mọ lọ dákun tó yọ. mo jẹ mo lọ yóò ẹjẹ mo lọ. ìyàwó adé ẹ mọ lọ ẹ mọ lọ. bàbá ah. dé ẹ dọ́kun ẹ bọ̀ ọ̀pọ̀ wọn mi ìyàwó adé. ẹ mọ lọ. bọ̀ ọ̀pọ̀ wọn mi ìyàwó sì máa lọ. ìyàwó adé. aládùúgbò ẹgbẹ́ mi ẹ bọ̀ ọ̀pọ̀ wọn. ìyàwó adé náà sì mọ pé Yóò máa di ẹ̀sán. Yóò máa di ẹ̀sán. Yóò máa di ẹ̀sán máa rí rọ̀. Yóò máa di. Yóò máa di. Yóò máa di ooo. Yóò máa di ooo. Yóò máa di ooo. Ọmọ ni ó jogún mi ooo. Yóò máa di. Ọmọ ni ó jogún mi ooo. Yóò máa di. Yóò máa di máa sì wá yìí àjọ sọ́kù ń lọ sípò kí ló wá dé ńdò ló ti ń ro eléyìí ti tẹ́lẹ̀. mo jẹ́ mo lè ah. kó. ìjọmọdé ń bò ló ti ń rò ó wọ́n ìjọmọdé ìjọmọdé dákun mọ́ fi nílẹ̀ ta ló fẹ́ jẹ́ kí n fojú jọ. wà á bó bá dúró kó dúró bó bá sì dúró máa lọ. ìjọmọdé oníbòjò bá rọ̀ ṣe ni wà á dúró oníbòrùn bá rọ̀ ṣe ni wà dúró mọ̀ pé títí ayé ara yóò lèmi rẹ yóò jọ wá oníkóní sí nǹkankan tó mọ̀ gbàrí wa òní láti ìbáṣe wa títí ayé ayé lèmi rẹ ó jọ wá yọ̀mọ́dé yọ̀mọ́dé yọ̀mọ́dé náà lọ yọ̀mọ́dé yọmọdé ṣàánú mi yọmọdé dákun wo ìfẹ́ wa dákun yọmọdé kankan oníṣẹ́ yọmọdé mọ fún ọ lọ́wọ́ lójoojúmọ́ yọmọdé.

nǹkan. tó bá jẹ́ torí màá ní torí tiwọn gangan ni mo ṣe ń lè kó. Ah, ah, torí tiwọn gangan ló ṣe ń lè kó dákun sí òsì o. àǹtí tùnú sọ pé tí n bá dé kọba ń lò ó lọ tí má sì ti lò ó lọ ń mọ̀ fi ránṣẹ́ sí wọn lé. Ah, kò yẹ wá ṣe báwọn ṣé kò ló wá kàn ní ọ̀rọ̀ rẹ̀ dákun ìjọ òdo tí wọ́n á ro gbélé tó wá ń dánwò lásàyè. ọjọ́ tí mò ń ro gangan kan ló ṣe kókó ibi tí mò ń lọ gangan ló ṣe pàtàkì wo àmọ́ ríra ọgọ́gọ́nà lálákìntì sọ. ó mọ̀ dàbí pọ́rọ̀ ọkàn rẹ ti rí o sì dúró ná ẹ dákun kí n tèmi wọ́n díẹ̀ nàzàlá ó dàgbọ́. Thank you.

We are the best. They don't go out uh, now, as usual. Ah, ah. ah. I trust them. I trust them. They too like money. Ah. are you bring this cashawa from now? Cashawa. <laughs> that is your money. Very soon, you will know much about her. Huh? Your money. Ah, ah. this girl. Shadia! Shadia! Oluwami! mí o. ṣo fẹ́ gbẹ́mí sí mi ní ẹnu sún síwájú jàre. ẹ wọ́n bìbí o fẹ́ sọ fún mi pé o ò ah, ti wá mọ̀lọ́kùn yẹn ṣé kí ló ṣe àṣù. àkórí ẹ̀ ni ta lọ́mọ ọ̀dọ̀ ṣé mo sọ fún ẹ̀ ọmọ ọ̀dọ̀ ni. ele Thank you. tẹ́ ẹ fẹ́ jáde lálẹ́ ẹ wà dé láàárọ̀ kùtùkùtù iṣẹ́ olóde lè ń sin ìbílùsẹ̀ wò. mọ bébì iná. ọ̀rẹ́ ẹ̀yìn wá lè léèrè. náà ó fọ́ nìlà àwọn òṣìṣẹ́ ọlọ́dẹ ọ̀hún àwa máa ń fi nǹkan ta ní a máa ń fi gbà nǹkan ta ní ṣọgẹ́t. má bínú sí ìṣiṣẹ́ sáré nìṣó. kò ń ṣiṣẹ́ aṣẹ́wó rose ló máa ń pè é sí wọ́n láriwo kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí láriwo bá mi bí o tó ṣe máa ń bínú nìyẹn o ó béèrè pé ṣé wò la ṣe ó lè ṣàlàyé pé ṣe rọ́ọ̀sì ni. ẹ ló jẹ́ kó parí bẹ́ẹ̀ ni pàjá bu ẹ̀jẹ̀ èwo ń ha ìkíni ìtúnú ti ẹ̀sẹ̀ kó tó bá ti tọ́ nísàlẹ̀ kó wá bóun lókè àjọ jáde lálẹ́ èyí o babes alpha tó ti ṣètọ́ ni. i'm done. ẹ ń yọjẹ́ ká lọ kí wọ́n bàjá mi. tún ní wá ṣe lẹ́kọ̀ọ́ rè ah! máa mi sì ń bẹ lábúlé mo dára. You're my day, you're my day. chief chief chief. ọmọ tó dùn níwájú tó tún ah. dùn lẹ́yìn oh, ó ṣe ọ̀tẹ̀lọ́kẹ̀lẹ̀. you can say that again. sọ fún mi ṣé kò wá pọ̀ ni. ẹni tó bá sọ pé òun mọ chief kò lè mọ ọyàn tó máa fi kú. irú kò tí ì rí yan kò tí ì lè mọ yan. chief chief. ẹkú ẹgbẹ́ náà ó ga ẹ má wọrí ẹ má wà ókè. Okay, wà Okay. <coughs> Your mother drink up now. Ó dẹ̀ mú Anyways, kò yà mí First time, ó ṣe máa ń kọ́ ṣe yẹn but mo sure very soon mo máa blend. Ìwọ kan ló Excuse me. Come on, chill. chief chief lady t chief chief ẹ eh, ẹni tó bá rí chief tó lóun lè yàn i swear kò lè réyàn tó máa lò. kọ́mọ ọkọ tó fi máa mórí ìlú gbọ̀ngàn chief chief lady t chief chief. ewu náà wọ̀ ni oh nítorí wà ní white oh on lemon ṣíṣe <laughs> ẹran mọ́tẹ́rì yẹn fresh out ẹ wo new fish ni kò tí ì sí ẹni tó tọ̀ṣẹ̀ untouchable ló ṣe ẹni tó bá dẹ̀ máa tọ̀ṣẹ̀ tó bá máa ṣe kíni tó bá máa mú ọmọ yẹn mọ́ra á ṣe kíni á jẹ́ kí àpò mi kò gàgbà hmm, á ṣe kíni á fún mi ní owó tó kí. lady t trọ́sì ògèdì. You're my day, you're my day. Ah, ah. ó yà ọ̀hún oh, dúró wò mọ̀ ilé bàbá yìí kàn pẹ́sẹ̀. ẹ̀yin ọ̀sẹ̀ problem pálí <laughs> tí wọ́n ti já ìjọkùn náà nínú máa ń yà á ń bó ṣe rí ni bó ṣe ń jàgídíjà lọ máa ṣe fún díẹ̀ díẹ̀ á lè sún ìtìmọ́ ẹ. <laughs> come on ìjú fásitì fún kí ah omo man don gba me again what is up now ah you don refresh this facebook ah which kind shit be this ah which kind shit be this now omo ah. this one na far don go gba. ah omo facebook i just collect ah hmm. how you dey be for your side now. omo i just dey press it so nothing ah. nothing sup. wetin you just get wetin dey sup like this ah apart come with this days ah. Even my own clients who are the ones who are the Oh no, as it be like this, blessed I will go back to my tailor job. Ah, my only that man she back to back. Ah, ah, what is happening now? Oh, ah, no, keep trying. No, Just collect. You go sell. You go buy phone and Ah, just believe say you sell. I change. No phone. I know follow that woman. Yeah, no, I deal with that woman. Yeah, woman. Ah. You're my dear yọmọdé o yọmọdé o yọmọdé o ọmọ ni ó jogún mi o yọmọdé ọmọ ni ó jogún mi o yọmọdé yọmọdé yọmọdé o yọmọdé o yọmọdé o ọmọ ni ó jogún mi o yọmọdé ọmọ ni ó jogún mi o yọmọdé. ló dẹ́ wo bí pọ̀lì tí ò jiná báyìí ẹ mú gbọ́. ìbéèrè wo nìyẹn máa dáhùn. mi ò mọ yẹn ayétòrò báwo ayégbòrò ni gẹ́gẹ́ lọ ṣe láyétòrò. ayétòrò kọ́ ayégbòrò ni. Kasali ẹjọ́ òṣì ló wá ń rùmọ̀ ẹ̀sìn mo ti ń porúkọ ẹ̀ látẹ̀. mi ò gbọ́. ẹlẹ́jọ́ wẹ́wẹ́ oṣù kó ṣì dànù jọ is this your post. mi ò gbọ́ ni. ló ṣe wọ́n ti ẹ̀. o dẹ̀ dáhùn kan nísìn àyùn má mi ṣe mí lábúlé pẹ̀lú bá o. kí ló dé kí ló dé sí ẹ ṣé pẹ̀lú gbogbo nǹkan tó kó sáyà tó kó sídìí yìí ah, ah, abana why you like this don't worry na because you just come na why they do like this don't worry no matter of time na wa ìwọ náà wàá máa wàá jẹ gbèsè tí wàá báyìí. mo ní ìdóde kó fún àyàn abúlé wa ń ṣe mí àyàn ayétòrò ń ṣe o. ayùn yun ẹ ayùn kọ wo títún ò bá fọwọ́ sí o lè jáde kó lẹ́nu géètì o so kò jẹ́ pé a tètè mọ́ ẹ lára ń sìn. guys guys ṣé kò sùn yín ni straight away ṣé kò sùn yín ni ṣé àní ìsìnkú yẹn bí ah, mo mẹ́ta ń bọ̀ ní club tẹ́tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ náà ṣé kàtà ń tọrọ oúnjẹ ni ah, ẹ mẹ́ta ń bọ̀ ní club tẹ́tẹ́lẹ̀ say i don tire but wetin you wan do ah. see me just dey go instagram see just dey ah omo. when una first come na first you say this game wey we dey do you no fit use ordinary eye dey do am o ayo shiro gats find level man shey you understand. oga shey you get shop omo no be say i no dey level dey but shey you get shop calm down calm down ah. na me dey follow you talk yahoo ni babalawo na. shebi na me dey follow you talk shey i don tell you before i don talk that kind thing before calm down bro no cap if you don talk say na the solution be that no go run am sharp. Oh i get show plug by this light. i see how dem dey ball for club yesterday. eh na. ah wetin we gats do shey we know wetin dem dey do too ni dey calm down me i get show plug gangan. you sure guy. ṣé mo sọ ọ̀rọ̀ ẹ fún ọlá mi. oge how you dey be. tẹ bá ti rẹ́ẹ̀dì tẹ rẹ́ẹ̀dì báyìí ìwọ ti rẹ́ẹ̀dì. oya oh, na mo tra. ẹ màtá ló dé màtá ló dé màtá ló dé o. màtá ló dé màtá ló dé o. I don't. Uh, I don't have this apparel. Oh, no, no, no. Sharp. That's really. Oh, You're my day. You're my day. Oh? Oh? You're my day. Ìkó lọ́wọ́ yẹ kó lọ mọ́ o. Àdínlẹ̀ ti jẹ́ kó yé mi pé bàbá lọ́dọ̀ yín bàbá nígbẹ̀jọ́ ni yín o. Bẹ́ẹ̀ làṣẹ wá bàbá. <laughs> Ẹ mọ́ làágùn jẹ. Sẹ́rí bí ẹ wà yìí, òkè ìṣòro ni ó ti di pẹ̀tẹ́lẹ̀. òun mà mí akọkọríkọ ni mí ọmọ èsè tí ń ṣe ni ìjà mi ń dada ìjà wẹ̀rẹ̀ lílé anigila jẹ́ mẹ́wọ́ ògbó ló tún fẹ̀ ògbó tí ń bá sà tí ọ̀bá jẹ́ ewé rẹ̀ lókù kan sẹ́rí gbogbo wa la mọ̀ pé gbà yí le bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé sàmọ́nì yọ lọ tínrín ṣùgbọ́n èèyàn ni ó wà gbìyànjú básìkò tí ò ṣe nílé mọ́nú gbà ẹ̀yìn ti wá mọ̀nà ti yín nù kó yẹ yín ẹ ti mọ̀nà nù kété tó pè mí lánàá tó lẹ́ ń bọ̀ àárín ní mo ti bá yín pèsè sẹ́ẹ̀kan kalẹ̀. asawo <laughs> gbadé borí gbàgbé asawo gbadé filẹ̀kẹ̀ sọ́nù tàlùkò olúwẹ́rẹ́ ló bí ẹgbẹ́ òun ló dágbé lẹ́rẹ́ lórí òjò làwẹ̀ ló bí ẹlùkò ló fẹ́ jìnnà lẹ̀kẹ̀ sí lọ́rùn olókùn sẹ̀mí adé ló bí lẹ́kẹ̀lẹ̀kẹ́ ló fọ́sùn àdégidì ọ̀pá tó lóbó dídẹrẹ́ ohun kan tágbé ohun kan tàlùkò ó dídẹrẹ́ nìkan ní fọtí ẹ̀ ní mẹ̀yà mẹ̀yà <laughs> ẹ̀rí ogun rèé abẹnu gọ̀ǹgọ̀ ọwọ́ àlàáfíà ń gbàtà ní ọgbà nù yín kí ló dé tẹ̀ ń gbẹ̀bí ọ̀rọ̀ ẹjọ́ ọ̀nà atakere iyọ̀dùn kẹ wá tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ báyìí kẹ gbọ́rọ̀ ẹ̀rù mi torí pé tí inú báyìí òun lè jò ń lò ẹ wá obìnrin yẹn yọ kan ṣoṣo ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ sì bá obìnrin náà ẹ bá lájọṣepọ̀ kí tètè ẹ bá ti wá bóbìnrin òun lájọṣepọ̀ tán ní tí mo fún yín òun lẹ́fì nujú ara obìnrin náà ẹ wà dá kínní ìpadà wá fún mi èmi ọ̀ wá parí sí ẹsẹ̀ yẹn dá yòókù dá mi tẹ bá wá ṣe bí mo ṣe ní ẹ ṣe <laughs> tí n bá sọ fún yín pé náà ń jó lórí omi ẹ sọ pé kí n lọ rè kérú ẹ mi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin ẹ bí mo ṣe ní ẹ kẹ wá dá yòókù dé mi. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi. You're my day, you're my day. your man day. Oh, ọmọ ni ó mi, oh, your man day. Your man day, your man day, oh, oh, your man day, oh, ọmọ ni ó jogún mi, oh, your man day. Oh, ọmọ ni ó mi, oh, your man day. Your man day, oh, your man day, oh, your man day, oh, ọmọ ni ó wá sójà wèrè ní kí wọ́n wéré ní wọ́n yẹ kó dẹ̀lẹ́ kúṣà tó ní fi ṣe bó bá ṣe wà ní ara wèrè ní ìṣá àwọn kí wèrè náà. ayédèrè mú kan níbẹ̀ ní ayédèrè wèrè ọgbẹ́ ọmọ ní mi ò ṣùgbọ́n ní kò sí bàbá ọkọ̀ tó ń sì nílé fún wa You're my you're Oh, ọmọ ni ó jogún mi, oh, you're my day. Kasali! You're my day. Kasali, what do you oh, you're my oh, you're my oh, ọmọ ni ó jogún mi, oh, you're my day. Ọmọ ni ó jogún mi, oh, you're Mo fẹ́ lọ sáṣọ, wọ́n ni mo fi ibi ìkọ́ni mo fi ẹṣọ́. Mo kàn sáré lọ sáré, ó rí ọ̀bàdé. Mo rí wọn bí àtẹ̀bẹ̀ lọ́wọ́ Ṣàdíà. Kí bèrè lọ Ṣàdíà. Ṣàdíà! níbo bọ́sì náà wọ́n bí báyìí. ó yá. sẹ́dá orí yọ̀mọ̀dé. níbo ni yọ̀mọ̀dé. ó rí yọ̀mọ̀dé. ẹ kó ọkùnrin mẹ́ta ẹ wò ó ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yẹn dá yòókù dá mi ẹ gbèlé gbọ́. bọ Baba, èmi níbèrè ọ̀sán hmm? ọmọ tí a ṣe ta mú kíní ẹ̀wà ìsà hmm. ṣé kọ̀ọ̀kan ò ní ṣe ọmọ yẹn. èmi ní dààmú rẹ rí o fẹ́ máa gbọ́ àwọn ìgbàlùmọ̀ rẹ̀ lẹ́nu ni ah, ah, ah. ẹ dákun nínú kẹ́ ẹ lóko àti kọ́ mọ́ kú èwo e, lẹ fẹ́ mú èwo lẹ fẹ́ ẹ ẹ mọ̀ kankan ẹ̀yin ò mọ̀ pé inú kìnìún báyìí òun lówó wà àwọn ẹgbẹ́ ti yín tí wọ́n ń gun mọ́tò dẹ̀kù dẹ̀kù dẹ̀kù ẹsẹ̀ bójú lásán ni ojú lásán ò gbọ́mọ lọ́wọ́ ẹ̀kúrọ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé wọ́n ti níbi tán farapamọ́ sí ẹ̀yin náà ti mọ̀nà tó yánu ẹ ní owó owó rè ẹwà àwọn olówó ẹwà àwọn olówó ẹwà àwọn olówó ẹyẹ máa láti ká ẹ máa náwó lọ ẹ má gbàgbé láti padà wálé awo ẹ wá fi nǹkan kalẹ̀ fáwọn àgbàlùmọ̀ rẹ̀ yóò dáa fún yín yóò dáa fún yín ẹ ṣeun ẹ̀yin ìyá mi tẹjọ títì mi ẹ̀yin alukoso ọlọfẹgbẹje alubẹmẹ ọlọfẹgbẹfà alukẹrìnjẹgẹ ọlọfẹgbẹdínlógún mo pè You're my dude, you're my dude, you're my dude. ọmọdé. àwọn ti kárí gbogbo medical test lórí ọ̀pọ̀lọpọ̀ they can say that she's okay but she's not down for the response. treatment plan. mo ti ìdájọ́ àti contact àwọn specialist mi. ìbọn mi. Let's have dr jesu pé táwọn specialist yìí bá ṣiṣẹ́ lórí yọ̀mádé yọ̀mádé máa gẹ́ bẹ́tà. yọ̀mádé yọ̀mádé ooo yọ̀mádé ooo yọ̀mádé ooo ọmọ ní ojogun mi ooo yọ̀mádé ọmọ ní ojogun mi. sọ̀rọ̀ kó tẹ́ bá lọ sí yóò kẹ́ bàtí yá wa lẹ́ mọ́ lọ dábòbò. àtúpà mi ẹgbẹ́ ló ń bẹ̀rẹ̀ wọn lọ. iná tún pa mí ẹgbọ́dọ̀ òpó torí bí iná bá fọmọ rẹ̀ rọ́pò. ojú mo lè kú. àtùpà mi yé ah, gbọ́dọ̀. ọmọdé gbòòrò tí ń ròó wọ ni ọmọdé ọmọdé dàkún mọ́ sí ilẹ̀ tá ló fẹ́ jẹ́ kí n fojú kú. àtùpà mi yé gbọ́dọ̀ kú torí bí iná bá pọ̀ fèrè rúbọ ojú kókéde gbogbo fọmọ rẹ̀ rọ́pò. iná fún o fẹ́ni ọlọ́run bá gbà fún o. borí bó pé nílẹ̀ àdìrẹ́ borí bó pé nílẹ̀ àdìrẹ́ fẹ́ni ọlọ́run bá gbà fún o fẹ́ni ọlọ́run bá gbà fún o. Ìyámádé àti Ìyámádé yé ìyàwó ìyàwó. Ìyámádé Ìyámádé o Ìyámádé o Ìyámádé o ọmọ ní ojogún mi o Ìyámádé. Ìyámádé ti kú ọ. ọmọ ní ojogún mi o Ìyámádé. àtùpà mi yé gbọ́dọ̀ kú. àtùpà mi yé gbọ́dọ̀ kú. àtùpà mi yé gbọ́dọ̀ kú. jọ̀wọ́dà jọ̀wọ́dà jọ̀wọ́dà jọ̀wọ́dà. ọmọ mi kúkúrú wọlé rẹ. ó kú ó